ẹgbẹ́dẹ́gbẹ́ ọ̀rẹ́ o. sílẹ̀ bàbá wọn ká tán délẹ̀ o. mi ò ní lọ síbi kan bàbá wọn ká tán délẹ̀ ládùnkẹ́ wọ́de sí i. èwo ni kó ló bá kó ló bá torí mo fẹ́ fọ́mọ yín. èwo ni tiwara ń tọ́ mi. sọmọ bọ́lá ti tó sílẹ̀ má bá wọn ta tán dènà hmm, kólóbá kólóbá eléré ò dá o. 105.9 FM. Invigorating. Carry me, they go. Naira 100. Carry us they go. As you don't carry us they go for over one year. Since you enter Niger with your car engine. Mm, correct long seat as the rugged bike where you be. For more information, call our toll free number 0800 800 8080. Hero Hunter 100. Rugged and dependable. how far we no dey shop today we dey shop now so why you never ready we suppose quick comot you and who dey comot please Now for soft life i dey when i talk say i want shop Now talk jumia i mean o oh. enjoy better comfort We follow today buy your phones electronics fashion things and other things on top jumia and you fit pay when you reach your domot you also fit return am within seven days free of charge buy everything where you need for jumia today jumia your everyday delivered. Entries are now open for the 2022 edition of the Martina Teacher of the Year. Log on to www.martinateacheroftheyear.com to complete your application form. You can also download, fill, scan, and send via mail to Martina Teacher of the Year at Heineken.com. The winner goes home with 6.5 million naira capacity training program abroad, and a fully equipped block of classrooms or computer laboratory for their school. Application now closes on August 5th, 2022. Terms and conditions apply. Multina Teacher of the Year, rewarding excellence in teaching. Multina, share happiness. They say water no get enemy. Water is everybody's friend. But for me, <laughs> my own water is not just my paddy. No. <laughs> It's my paddy of life. Yes, my water is so cool and it goes through a seven step filtration process, making sure it's safe to drink. Ah, Aquafina Premium Drinking Water. That's my paddy of life. Your paddy of life. Stay hydrated always with Aquafina Premium Drinking Water from the makers of Pepsi. Available in over 35 countries, it's water you can always rely on. Aquafina, your buddy of life. Uh-uh. Are we not going shopping today? Yes, we are. So why are you not ready? Don't you think we should go early? You and who is going where? Please, I'm made for the soft life. When I said shopping, I meant shopping on Jumia. Enjoy the ease and convenience of shopping online for your phones, electronics, fashion, and more on Jumia. You can pay on delivery and return any item you have an issue with within seven days for free. So buy your everyday needs on Jumia today. Jumia, your everyday delivered. Every correct mama wants better for their pikin, then they always want to dey sure say their pikin get correct multivitamin wey body need to dey kampe and for their pikin to grow. Abidec multivitamin na multivitamin wey get some vitamins wey pikin body need. Abidec don dey help mama dem for many years to support their pikin grow well. Abidec drops get seven demand demand vitamins wey go fit help your pikin to grow and develop abidec multivitamin drops one drop many benefits dey inside na one of the quality products dem wey come from sanjen pharmaceuticals limited make una ask for the yellow abidec multivitamin pack with nafdac number e dey available for every pharmacy wey dey near you ní shoprite wàá rí gbogbo àwọn nǹkan tó o bá ń wá àwọn ọjà bíi pepsi orígò méjìlá náírà dín kọ́bọ̀ kan ó ń bẹ títí oṣù kẹjọ ọjọ́ keje twenty twenty two shoprite ìdíyelé tó ṣe é fọkàn tán ní gbogbo ìgbà. ìdíyelé tó ṣe fọkàn tán gbogbo. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM broadcasting around the world. This is your number one radio station. You on to Fresh 105.9. Right in the heart of Asian city of Ubadon. This is Fresh Offense 105.9. Ibadan. Ibadan. setting the tur- tur- turntables on fire. This is DJ Bright. Listen, it's man up on a bad DJ Bright on Fresh 105.9. Don't touch the dial. PMR say so. This DJ is on fire. Fire. forget Yaza. Pick a go jackpot. After all the late night, I be pulling better. I don't wanna be a player. I don't want another. You know I'm a star boy, just became a face. I bow on it alone. Yeah, you know I got you. I been thinking of it. Now for you also, you the music time I hustle. I know the purple. No fit yeah, my fucking I mean this say, I bow on it alone girl, you know I got you. I been thinking of it. Now for you, I hustle. You know music, now my hustle. I know the fuck. No fit here, my fuck, and I'm the girl. All I want, all I look like, I burn gas with a smoke shisha. Yo, yeah, something for my song, the song, I say that for me, that's what we tactical. I want, all I look like, I burn That's something for my song, that's enough. around the world. This is your number one radio station. That's why me I say this from my heart. Oh Lord, don't let me cheat on my girlfriend. Cause as far as I can see, she loves only me. Oh Lord, don't let me cheat on my girlfriend. But Lord, if you can stop me from cheating, just don't let me. a sticky situation, yeah. Me promise my girl if you only look in her direction, but everywhere me turn, me see her next one. And my body is too weak and I ball for attention. I only wanna give the girls what they want. My lady says I'm wrong, but she would understand. I don't wanna lie, but I don't want to cry. Yo, I'm so very weak inside. Oh Lord, don't let me cheat on my girl. She loves only me. Oh Lord, don't let me cheat on my girlfriend. Please don't me cheat. But Lord, if you can stop me from cheating, just don't let me get caught. No, no. Don't let me get caught. No, no, Don't let me get caught. I hope I don't get caught. Please don't make catch me, Lord. You wanna like try. I love my baby, but the girls, them still there on my mind. It's unfair, I can't deny. Cause I couldn't bear to think about my lady on another guy. Come on, and yo, it's hard, yo, it's hard, yo, it's hard. To have one girl, it's kinda rough to play the part. She would've left me if she knew what's in my thoughts. I hope I don't ever pay that cost. she say bun, she never make feet. We get and can't us straight craziness. So, uh, when me sit down and me meditate, just can't make she know said she getting it. Now, one girl to a man, so we setting it. it. But for we have one girl, we keep forgetting it. Never get caught yet, we think we're making it. I hope we don't end up regretting it. Oh, Lord, don't let me cheat on my girl. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Fresh 105.9 FM. Invigorating. Ooh, yeah. Oh. Hey. Bye, bye, me sorry be bíi gèlè. I'm making my mi ṣeré. All the girls calling me baby. See me see baby. Fine boy wey I be seeing gbege. Tell me what you need again. I'ma forget, see gbàgbé. Me I be complete package. Oh, me I be fight for your love. But I don't be beg for your love. I no be beg for your love. I no be beg for your love. Me have to fight for your love, but I don't feel bad for your love. I don't feel beg for your love. No, we yeah. baby, yeah. baby, should be be over, be over. I want you to treat me like a kid, baby, baby, baby, should be be Waiting you need, baby. I get the sauce, get the juice, baby. I get the everything for you, baby. As long as you there. Oh. Bad boy, when you know for you, play Okay. I be king, I be me, shit. Oh, yeah, you know, so my love far away, far away, far away. Ah, hey. Eh. Me have to fight for your love, but I know fi beg for your love. I know fi beg for your love. I know fi beg for your love. I be fight for your love, but I know be beg for your love. world. I feel bad for asking. It can't end like this. We gotta take time with this. Cock up your bumper, sit down, bonita. Let me see if this is something I can fix. Yeah. You got somebody other than me. Don't play the victim when you're with me. Free time is costing me more than it seems. Sacrificing things, and I wanna tell you my intentions. I wanna do the things that I mentioned wanna benefit from the friendship. I wanna get the late night message from you, from you. I put my hands around you. Gotta get a handle on you. Gotta get a handle on the fact that I, am too good to you. I'm way too good to you. You take my love for granted. I just don't understand it. No, I'm too good to you. I'm way too good to you. You take my love for granted. I just don't understand it. what you do, so I got them for you. I don't need the pills, I'm just gonna have another drink. And when I'm putting working on the weekend, I look back on this and think how we had the club going up on a Tuesday. Got your girl in the cut, she choosing. Club going up on a Tuesday. Got your girl in the cut, she choosing okay, okay, okay, okay, on Tuesday. my Mona

say so. i just want to be me i just want to be high. see the glow we the shot. tó ti kú dẹ̀ adẹ́dẹ̀ wá sọ pé kémi máa wash mo máa wash mo máa worship God mo máa tẹ̀sí mọ́lẹ̀ mo máa praise that Lord ayé dùn jẹ́ ju ya lọ ayé dùn ẹyin lẹ́ mọ́ ká lọ ayé dùn jẹ́ ju ya lọ ayé gùn ó wá depends bó ṣe lò ah àsẹ́nà grace and you jazz jazz just because you know my past past see the way the body bounce down every day we get to cash. Yesu mchukula, ewa nikimama dukwe. Yesu mchukula,

ní shoprite wàá rí gbogbo àwọn nǹkan tó o bá ń wá àwọn ọjà bíi pepsi orígò méjìlá team tàbí mirinda five hundred ml fún ẹgbẹ̀rún kan lé lọ́gọ́rùn-ún mẹ́fà náírà dín kọ́bọ̀ kan àti energy drink slick climax three thirty ml fún ọgọ́rùn-ún méjìlélọ́gọ́ta náírà dín kọ́bọ̀ kan ó ń bẹ títí oṣù kẹjọ ọjọ́ keje twenty twenty two shoprite ìdíyelé tó ṣeé fọkàn tán ní gbogbo ìgbà. ìdíyelé tó ṣ Give me power, give me speed. All the peak of my life needs. My people, better don land oh. Who say you no fit buga as keke driver? Get your Bajaj keke plus free maintenance kit with shikini 10% down payment. You fit the pay small small within 1 to 18 months so you no go get high blood pressure. Enter any Lapo microfinance bank, grab your own better or call the toll free number 080 Remember, terms and conditions day. bọ́ọ̀ ni o ọ̀gán kẹ́míìsì ẹ fún mi ní m&b paracetamol èyí èsè pupa. pálí m&b paracetamol ní òǹtẹ̀ gàràgbà lára tí wọ́n kọ àádọ́rin ọdún sí. èyí ló jẹ́ kí m&b paracetamol jẹ́ ojúlówó oògùn tí dojú ìjà kọ ẹ̀fọ́rí àtara ríro. àwọ̀ funfun sì ni wọ́n fi kọ B paracetamol sí orí sáṣẹ̀tì pupa tí ń bẹ́ẹ̀ náà rẹ̀. dúró kó o ṣàyẹ̀wò kó o rí i dájú wípé B paracetamol aláwọ̀ pupa ni wọ́n fún ọ iléeṣẹ́ may and baker nigeria plc ní í ṣe m&b paracetamol m&b paracetamol ìrora ò lè dá ọ dúró tí ìrora kò bá lọ lẹ́yìn ọjọ́ méjì rí dókítà. This is Fresh Radio. We play feel good music. Music like this. I got a feeling. Take me down like I'm a domino. This is the rhythm of the night. That tonight's gonna be a good night. Since you've been gone. Music make you feel good. This is 105.9 FM, your feel good radio. Hey! No sleep, no sleep. Wake up. Cuba. up, you don't try, try. You supposed to 105.9 FM. Professionalism nurtured by experience. You are to Fresh 105.9. Right in the heart of the city of Ibadan. This oh is Fresh FM 105.9. Ibadan. Ibadan. it's a very the biggest news in the world of sport for the next 15 minutes or thereabout. We shall be giving you back to back all the latest happenings in the world of sport. Fresh Sport, second half of this beautiful day on Fresh FM 105.9. My name is Bola Ho Olalere. You're ready? Although has reported for duty to preach the gospel to you according to the word of sport. No time again to waste time. Let's go to Birmingham right there in the UK to catch up with the updates for Team Nigeria participating right there at the Commonwealth Games. It is Meldon. event and of course, after lifting a combined total weight of 216 kg in snatch and clean and jerk category, Lihadi Taiwo, the 19-year-old finished second behind Canada's Mayor Lilo Lihadi Taiwo with a silver medal to her name as one Nigeria's fifth medal right there at the Commonwealth Games in Birmingham. Nigeria is currently ranked ninth on the medal table with two gold, one silver, and two bronze. Nigeria's medal have so far been won from the weightlifting event. I told you in the morning the track and field event will begin today. Expectedly, it did. The track and field event started around 10 o'clock in the morning. Team Nigeria had a brilliant start. Nigeria's fastest man, that's talking about Favor Aji, had an easy ride winning the heat one of the 100 meters with a total of 12.10.12 seconds. Favor Ashi winning the 8 1 with 10.12 seconds right there in the 100 meters, qualifying Nigeria for the men's 100 meter semifinals. Raymond Dekevo is also through to the semifinals of the men's 100 meters, are uh, getting the job done by winning the 8 4 in a time of 10.14 seconds. For Godson Brumi, the younger brother to Ace Brumi, he competed in his 100 meters heat, finishing third in a time of 10.36 seconds. Godson Kasim Rumi was initially disqualified for a first start, but of course, he got reinstated. He will have to wait and find out if he will be making the semi finals right there at the Commonwealth Games. Still giving you update from Commonwealth Games right there in Birmingham regarding Team Nigeria. Let me confirm to you that Grace continues to speak for Grace Unwokocha. Uh, she ran the second fastest time she has ever run in her entire career. She ran a total of 10.99 seconds to win a 100 meters heat. The 21 year old Nigeria sprinter looks agile and sharp. She has qualified for the 100 meter semi finals for the women's category. Rosemary Chukuma won the 8 4 of the women's 100 meters with a very big gap. She crossed the line at a time of 11.02 seconds, which was enough to win the heat and then qualify for the semi-finals. Let me confirm to you, Joy Udo Gabriel, who replaced Favor Ophili. Don't forget, I told you in the morning, Favor Ophili has been displaced from the 100 meters for the women's category after testing positive for COVID 19. Joy Udo Gabriel replaced favor of Philip, and of course, she has booked a spot in the semi finals of the women's 100 meters. Joy Udo Gabriel qualified for the semi finals, running a season best of 11.43 seconds to finish third right there in the 8 5. Away from track and field, let's check out what is happening in other sports. Next stop is boxing in the men's 67 kg to 71 kg light middleweight category of the boxing event, Abdul Aziz Oshoba of Team Nigeria lost his round of 16 bout against the Welsh boxer that's talking about Garan Grove. Let me confirm to you, Garan Grove of Wales defeated Abdulaziz Oshoba Nigeria 5 0 on both finals in the boxing category. And of course, about two to three hours ago in the table tennis event, third place match. Nigeria's men's table tennis guys, I mean, they lost to England a couple of hours ago. The match was a lifeline for Nigeria to at least win something in the men's table tennis. But of course, I must tell you, it wasn't meant to be for Team Nigeria right there in the tennis event. Table tennis event against England, Nigeria, they lost to England. The guys did their best, but of course, couldn't get the best of the English table tennis player. They will now focus on their respective singles event. And finally, from Birmingham for now, Nigeria's Annabelle Orobosa have qualified for the final of the women's shot put event. She finished fifth in the Group B of the qualification round, throwing a mark of 16.27 meters to secure a spot in the final right there in the shot put event at the Commonwealth Games in Birmingham in the UK. Away from the Commonwealth Games, ladies and gentlemen, let's go on the break. When we come come back, it will be the time to talk transfers. Keep it locked and fresh 105.9 with your radio. My name is Omalere. Oh, I will be right back. Every child deserves the right to opportunities that will expose their skills and talents to the global space. This is why Talent Trenches Development Foundation put together a platform for public secondary school students in all your states to showcase their talents to the world. The shortlisted participants from various secondary schools will present their project in arts and craft, engineering, technology, and entrepreneurship. The winner will walk away with a grand prize of 1 million worth of cash prize and numerous scholarship opportunities Join us for the Join making us. edition of Talent in Trenches at MOV 21 Event Center on Thursday, August 4th, 2022 from 10 a.m. as the gifted students contest for the grand prize. Attendance is free for everyone but early arrival is advised. For inquiries and partnership, please call 0810-565-2339 or visit www.talentintrenches.com.ng. Brought to you by Talent in Trenches Development Foundation. I believe the children. ẹ̀bùn wọn ló lẹ́tọ̀ọ́ láti ṣàfihàn ẹ̀bùn ọgbọ́n àtinúdá tọ́lọ́run fi jíǹkí wọn fún gbogbo àgbáyé rí. ìdí nìyí tí talent in trenches development foundation fi ṣàgbékalẹ̀ ètò alárinrin fáwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga tó jẹ́ tìjọba nípìnlẹ̀ ọ̀yọ́ léyìí tí ó ṣàfihàn ẹ̀bùn wọn fáyé rí níbi táwọn akẹ́kọ̀ọ́ tó kógojá nílé ẹ̀kọ́ gíga yóò ti wá pàtẹ iṣẹ́ àti ìṣe arts and crafts ìmọ̀ engineering technology àti entrepreneurship akẹ́kọ̀ọ́ tó bá yege ni ó lọlé pẹ̀lú mílíọ̀nù kan náírà àtàǹfààní ẹ̀kọ́ àkọ́kọ́ rú ẹ̀ nìyí talent in trenches thursday ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún tá a wà yìí ni ó wáyé nínú gbọ̀ngàn mof twenty one tó ń bẹ ní ring road nìbàdàn èyí ni ẹ darapọ̀ mọ́ wa ní báwọn akẹ́kọ̀ọ́ tẹ́bùn wọn bá tayọ jù ló ṣe máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó jọjú ọ̀fẹ́ sì ni gbogbo èèyàn darapọ̀ mọ́ wa lọ́jọ́ náà ṣùgbọ́n àgbà yìí níyànjú pé kẹ́ ẹ tètè dé fún ìbéèrè àtàjọṣepọ̀ pé zero seven zero three one three one five nine seven eight tàbí kó o kà sí www.talentintrenches.com.ng talent in Trenches Development Foundation ló All the scores, all the news from all your favorite sports. Fresh Sports on Fresh 105.9 FM. All right, welcome back. Fresh Port, second half for this day. And of course, uh, the last bit of the show for this particular time on Fresh FM 105.9 with your Radio G. My name is Bola Hon Ola Leary. Let's celebrate transfers United Alex Telles move to Sevilla is on the verge of being complete. Alex Telles has, uh, he has accepted to join Sevilla, and of course, the agreement is set to be completed. Just a matter of final details. Away from being a done deal, Alex Telles of Manchester United will join Sevilla right there in the Spanish La Liga. Let me also confirm to you that United are planning to sell six more players this particular summer. We are hearing that Aston Aston Villa are very much interested in signing Eric Bay and, of course, a few Jones as well we also leave the club in this particular summer. Oscar Migueza of Barcelona has joined Celta Vigo. There is a buyback clause in this particular deal. Migueza has left Barcelona. He has joined Celta Vigo, and of course, he now has a contract with Celta Vigo valid until June 2026. Let's talk about Chelsea's activities today in the transfer window. Remember, this morning I told you how Chelsea, how close are they are signing Mark Cucurella. Talks between Chelsea and Brighton is progressing and advancing really fast. As a matter of fact, personal terms have been agreed between Chelsea and Mark Cucurella. What next is for Chelsea to agree a fee. The Brighton player is also keen on joining Chelsea. And of course, let me confirm to you, Chelsea are set to agree a fee, and of course, a fee Agreement with Brighton is expected to be done in the next few hours. Man City have already given up on Marco Correa. Brighton are now looking at Angelino of RB Leipzig as the replacement for Marco Correa, who is set to join Chelsea. Wesley Fofana has removed Leicester City from his bow on his Twitter page. Fofana is doing his bit internally as well as externally to put pressure on Leicester City due to Chelsea's interest interest. And of course, an official proposal from Chelsea for Fofana is imminent. Chelsea are interested in signing Fofana. And of course, for Fofana is basically saying full goodbye to Leicester City using his social media. Chelsea are interested in signing Southampton right back Kai Walker Peters. A move for Kai Walker Peters has been discussed internally today, right there at Chelsea. 30 million pounds to 35 million pounds is believed to be enough to prize Kyle Walker Peters away from Southampton to join Chelsea despite the interest in Peters. Let me confirm to you, Inter's Denzel Dumfries still remain the main target for Chelsea at full-back to provide competition for Rhys James. Let me confirm to you, any move for Kyle Walker Peters all depends on what happens with Denzel Dumfries. Let me confirmed to you that Monaco and Chelsea have agreed for Malang Sarr Fulham submitted a bid for Malang Sarr, but of course, it is believed that Malang Sarr would prefer to join Monaco right there in the French Ligue 1. The idea of Ronaldo joining Chelsea surfaced this morning, and of course, once again, Thomas Tuchel maintained his stance. It says Ronaldo to Chelsea is a no-no, despite the co-owner Todd despite Todd idea of having Ronaldo at Chelsea. Thomas Tuchel insists Ronaldo to Chelsea is a no-no according to Ofcom analysis. Ronaldo and Harry Maguire have received the most Twitter abuse of any player right there in the Premier League. Liverpool forward Diogo Jota has committed his future to the club by signing a long term contract extension until 2027. While, of course, Phil Foden has also signed a long term contract extension right there at Manchester City. Arsenal goalkeeper Bert Leno is currently undergoing medicals right there at Fulham. £8 million. But Leno will swap Arsenal for Fulham, still very much in London, but of course from North London to West London, from Arsenal to Fulham, from the Emirates to the Craven Cottage. Ladies and gentlemen, let's come down to Nigeria. We are hearing that Remo Stars Ramos Stars is set to experience a managerial change with former coach that's talking about Daniel Obimo that is set to replace Benga Ogumbote. Let me confirm to you, Benga Ogumbote's contract has expired right there at Remo Stars, and we are hearing that Remo Stars are ready to welcome Daniel Obimo that they back to the club for the next season right there in the NPFL. Time to leave the studio 15 minutes running out like 15 seconds. Kenny Ogumi Loro, the producer of this show, will be back 8 o'clock on the AM side tomorrow to celebrate the rest of the stories making the rounds in the world of sport. DJ Bright has been the studio manager. My name is Bola Ho Olale so much till I come your way again. PBUY, peace be unto you. You're on Nigeria's most listened to radio station. You are listening to Fresh 105.9 FM, broadcasting around the world. This is your number one radio station. by the sounds of Fresh 105.9 FM. Your feel good radio. Oh Turn down Fresh FM. Bóyá wá wá mi ò Fresh FM tó Fresh FM tọ́jú bò. Kájọ́ àsìkò àsìkò bóyá kò bẹ́ síbẹ̀ bóyá máyé kúrò Fresh FM one oh five dot nine lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún ni fresh news. lọ́tún ó Fresh FM. lẹ́yìn ní ajá balẹ̀. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún fresh sport. lọ́tún lọ́tún ó Fresh FM. lọ́tún lọ́tún mà lọ́jọ́ yọ. lọ́tún ó Fresh FM. orílẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tún ó Fresh FM. káàkiri àgbáyé ni wọ́n ń Fresh FM. professionalism nurtured Fresh FM lọ́ṣọ̀ọ́ pẹ̀lú ìrírí. lọ́tùlọ́tù fresh fm. fresh one oh five dot nine fm. lọ́tùlọ́tù fresh fm. fresh one oh five point nine fm. ìdán bàbá ìdán lórí àgbàgbé àràbá bá àrà nínú àwọn ètò tó yáàyè bó jẹ́ tìròyìn tí ò à ń fi funfun bo dúdú lójú fúnra ẹni fresh one oh five point nine lọ́bẹ̀ ìdòmàrí gbádé fún fresh one oh five point nine akọgun láàrin àwọn ìkànnì yòókù. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. biribiri ẹ o ìwé ìdílé. màá lé yín jáde o. ẹ jọ kọ́mọ́dà bíi ibì kan kò ní ìdíkérò ọ̀pọ̀. ẹni tí ò bá ti níṣẹ́ ṣe ń bì kó wọ́ bọ́ta. ẹ̀yin tẹ́ ẹ gbálẹ̀ kù nínà lílù ọlọ́jọ́ bíi ẹni dà kí lorúkọ ẹ. lílù ẹ ní sùúrù kọ̀dá gbẹgbẹ́nẹ lọ́wọ́ o. kí lorúkọ ẹ. lulu lorúkọ mi. lulu wọ́n ló ń ṣe bẹ́ẹ̀ dé. bọ̀dá yìí ń kọ́ wọ́ bọ́bì. kí lorúkọ tiẹ̀. kí lorúkọ ẹ. nínà flood baba. náà nínà láti ní lọ àti fún ọ ní súnà mi lọ́wọ́ jẹ Ráyọ̀ Ráyọ̀ where is Ráyọ̀. ẹ jẹ́ kí n mú Valentino yẹn. ah rárá Valentino báwo bọ́ síbí. mọ dàkọ tiẹ kí lorúkọ tiẹ Valentino ni ọmọ jọmọ jẹ bisi for now. jíjàn mm, mm, mm. ẹni lulu ẹni nínà ìwọ jíjàn. kí la máa ṣe sí Ráyọ̀. Ráyọ̀ ráyọ̀ ni eh, ráyọ̀ ah, jíjàn. ẹ jẹ́ ká fún mi ẹ jẹ́ ká fún ní rúnrún ẹ yẹ ká fún ní rúnrún. no o tún ti lọ síbòmí o. joy èmi ni official last family wa. Ah, àfìgbà tó gbọ́rọ̀ ìdórí rédíò. mo máa gbé sórí rédíò torí mo ti fẹ́ sunkún lórí tv. gbàgbọ́ gbàgbọ́ o ò ní lulẹ̀. mo ti fẹ́ lulẹ̀. o ò ní lulẹ̀. àmì ah, ò dẹ̀ lè lulẹ̀ dádì mi. bá mi bá mi mi lè lulẹ̀. bí mo ṣe burú tó bí mo ṣe burú tó mo wọ́n padà bímọ lé mi. wọ́n padà bímọ lé ẹyìn last born. ọ̀gá ah, ah. eh. wetin happen. ọ̀gá wetin happen. Eh. àbúrò mi dànù àwọn eléyìí. ah ọlágùn mi ah ọlágùn mi. ọ̀gá talk through ọ. ẹ ọ lákùn bro. ọ̀gá ṣọ́fẹ́ dizon mi ni. no eh, láti bòsíbò. dizon ẹ wọn kàn kọ lẹ́tà ní ilé ọ lọ́wọ́. láti bòsíbò ngbà wọn yẹ ẹ̀jẹ̀ rẹ wò ọ yàtọ̀ sẹ́jẹ̀ àwọn tó wà nbí. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní o ẹ̀jẹ̀ rẹ ju ẹ̀jẹ̀. Ọlọ́run ní yọ wá o. Ọlọ́run ní yọ wá o. èmi ò mọ̀ o. ọ̀gá tó ẹsẹ̀ mọ̀ ní. ọ̀tọ̀ ni tí o tó mu ọ̀tọ̀ ni Haúsá ni mo pè tẹ́lẹ̀ o. o ṣẹ̀ṣẹ̀ wá yọ ní sìn. ọ ṣẹ̀ṣẹ̀ wá yọ ní o. ọ̀gá ẹ mọ̀pọ̀ tọ́jú sànda ẹ ní o. ọmọ ń tán mọ́mọ́ ti ṣe. ọ̀gá ṣọ́ọ̀dì zọ́ọ̀mì ni ọ̀gá. wọ́n ti mú àwọn èèyàn díẹ̀díẹ̀ à ń retí àwọn èèyàn lọ́tọ̀ àwọn wà lọ́dọ̀ àwọn tẹ. sọfẹ́ kán mú èmi ni. ní òótọ́ sákùjẹ́ kò sígbà táwọn ní mú ẹ ọ̀gá ó wọ o. láyé ìjọba wo eléyìí tẹ wo eléyìí tẹ wo ẹ wo gi mọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta èmi ni wọ́n bí léyèyé rẹ̀. tana wẹbi. ọ̀gá tí àbúrò ọ̀gá tí àbúrò mi tó bá ti. dóná ká sọ tòótọ́ igi mú àwọn ọmọ ìfáyín di igi mú ẹ lọ igi mú ẹ dàbí àgbò tó ń sẹ́wé. ṣé mo pé tèmi ti gbálẹ̀ yìí. ó dàbí àgbò tó fín gbó <laughs> àgbò iléyà tó fín gbó jóná Leslie, ó jẹ́ kí n rántí ìgbà tó ṣe ń lo nose mask. ah ọlọ́run ìgbà tó ń lo nose mask ọ̀pá imú ẹ̀. sọ ọmọ tó ṣẹlẹ̀ ó lo nose mask kan ibi apá bíi ọjà nose mask yẹn sì tún dúró síbẹ̀ ọ̀pá imú ẹ̀ gbé dúró bẹ́ẹ̀. <laughs> ọ̀pá ẹ̀mú tí èèyàn fi lè wé ti kú. ẹ ti rí ẹ ti rí mìíràn ọ̀kadà tuntun rí. bẹ́ẹ̀ni tí ó dúró báyìí. bẹ́ẹ̀ni tí ẹ ṣe rí. bẹ́ẹ̀ni tí mo ṣe rí. bí màkúté ni ìbílẹ̀ ò ti tẹ́jú láti jiyàn kẹ fèrè dún ó yẹ o eruku sọ lálá ẹnìkan forí gbé ìkejì fàyàgbá ó fẹsẹ̀ tá sẹ́nì kẹta kó tó débẹ̀ ẹlòmíì gbà lọ́wọ́ ẹ̀ ó mọ̀ sí o ilẹ̀ ti yọ kàbàkàbà one zero five point nine fresh oge kìíní oge kejì oge kẹta ariwo ta ó ti déwájú box eighteen ìdojúkojú pẹ̀lú goli ee ee ó di jùà nínú àwọn ìtìsẹ́gò. <laughs> Fresh one oh five point nine FM ilé orin challenge nìbàdàn akọgun láàrin àwọn ìkànnì tó kù. bàjẹ́ o. bóyá ẹ máa bẹ́ẹ̀. káwá sí ìṣẹ́jẹ́. àtọ́jú mo ní sẹ́yà ò tí ì ṣetán ní bọ́ta gbọ́láhàn eh, mm. bọ́ta tó dẹ̀ mú script ló tún kà lọ. ó ní gbọ́láhàn ọ̀làlérè gbọ́láhàn ọ̀làlérè ìgbà tó pèlè lẹ́ẹ̀kẹta láyé ká ní kí n bùsọ. so a mọ̀ pé iṣẹ́ ọwọ́ rẹ ni mm. àwa tó wá jẹ́ pé evangelist ni wá. ìránṣẹ́ ọlọ́run ṣé ṣé ohun tí yóò tó padà ṣé kò sí dídá ń bẹ̀ ṣé kò sí dídá ń bẹ̀ kọlọ́run kò jẹ́ ká ṣàmọ́dún ni kò sí dídá ń bẹ̀ ṣé kò sí dídá ń bẹ̀. Eh, a BBT. Ah. Ah. BBT lounge. lounge. òun lẹ pè. BBT ló dẹ̀ máa serve wa. ló máa serve. BBT láàrin èmi àti ẹ ó ti mọ tó dé èmi àti ẹ papọ̀. mílíkì tó ń ṣéèkì. kí ni kí ni kí ni yẹn pàfé àbí. pàfé àti ṣàwámà. Ah. pẹ̀lú omi ó yẹ ẹ báwọn kan ṣe mu tí yó lé ó yẹ kéyìn náà mú mi yó. ó mú mi yó. ó yẹ kẹ jimi ó yẹ kí yóbi jimi lé. kò jimi tán yẹnyẹn. ó yẹ kẹ wọ mi ó yẹ kí yóbi wọ mi. ọ̀gá. sori ìwọ ló máa ń jẹ́ ká máa sọ sítórì fún ọ ọmọ táwọn fúlàní jọ lẹ ń bí rè ọmọ tá a rí lábẹ́ fúláwà kò lè dà kò lè wọ́n mọ tó gọ̀kadà tó ń jábọ́ lórí ẹ̀. atẹ́gùn fẹ́ o mi gbọ́ yín o. ìjì ń jà. imú nìkan mo fi gbáyé lórí ọ̀kadà yẹn tún kọ́. eyín ńkọ́. ẹ̀rẹ̀kẹ́ ńkọ́. ẹ̀kẹ́ ẹ̀kẹ́ bí wàá ẹ̀ kó fìdí ẹ̀ lọ. ahọ́n ńkọ́. àwọn ó lọ díẹ̀ lóòótọ́. kí ló máa hún ẹ lọ. ó lọ díẹ̀ lóòótọ́. kí ló máa hún ẹ lọ. mo fi látìtì. látìtì. lulu wa aṣọpọ̀ ọdún láyé nina ìgbà wo ni bẹ́ẹ̀ dé tiẹ̀. mo ti ṣe last week. o ti ṣe ní last week. a gbọ́ sí. ẹ ná mi lówó. ọ ìgbà yẹn ni. ah pitipiti owó. èmi náà kọ àwọn oúnjẹ yẹn ọ̀gá. Eh? I think to bínú. Oh, ọjọ́ monday ni wait wait wait. ìgbà wo ni birthday titi ẹ. October. ẹ eh, farabalẹ̀ kò ní. ìjọ yẹn eh. mo wà around bọ́wọ̀ sọ pé irú nǹkan bẹ́ẹ̀ lọ fẹ́ ṣe. ìwọ kọ́ ló ní ìnáwó kò ní ìdí kan sọ fún ẹ. àwọn èèyàn kò ṣe everybody níjọ́ yẹn ló ń ṣe birthday náà. ẹ bọ́n ọjọ́ rẹ̀ ò ní absent. I mean it's okay because the money they gave you. let my daughter talk now. Uh, uh, I'm doing. No, that was too deep. You two shut up your mouth. Ọya ah, ah. ẹ kóra yín bọ́ta, ọya ẹ bọ́ta báyìí, ẹ wọ́ báyìí, ẹ wọ́ báyìí, ẹ wọ́ báyìí. Ọya wa dúró lẹ́yìn mi. Ní ní kí ni màá lè ṣe? Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Christ Power Evangelical Crusade International tún gbé dé o power of praise. bàbá bá mi ṣètò ayé mi yá olúwa ọlọ́run àwọn ọmọ ogun ló kọ sí òjíṣẹ́ rẹ̀ wòlíì àti ajíhìnrere akínbíyìmá láti gbé àgbékalẹ̀ ìyìn pọ́nbélé sí òun ọlọ́run pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi lady evangelist bọ́sẹ̀ adéìwà apostle elijah akíntúndé ọlọ́run kò sọ bẹ́ẹ̀ pásọ jẹ́ adélakùn bàbá yewa pẹ̀lú àwọn ogun lọ́gọ̀ olórin ẹ̀mí ni wọ́n jọ fi orin ẹ̀mí fọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀ nínú ìjọ christ power evangelical crusade international aka christ prophetic chapel tó wà ní power center kìlómítà six ní ifẹ̀ expressway adẹ́gbà ìbàdàn bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá àṣálẹ́ di ilẹ̀ mọ́ gbẹ̀rẹ́ tí ariwo ìyìn yóò sì bo inú ilé ọlọ́run tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ wednesday ọjọ́ kẹta oṣù kẹjọ tí ó sì parí ní ọjọ́ friday ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún tá a wà yìí paul àti sílà yin ọlọ́run wọ́n sì rí ìfarahàn ọlọ́run lójú korojú ẹ sórí oh eight oh three four seven zero five zero five one àwọn christ media partner adẹ́dá ìbàdàn ló sọ nígbàwọ́ ẹ̀ jésù lolúwa. or work and play makes Jack a dull boy. Treat yourself to a much deserved summer vacation with You Fit Fly. Join us for our Singapore tour from the 27th of July to 2nd August 2022. Immerse yourself in an amazing experience of a lifetime as we visit the most beautiful airport in the world and then Sentosa Island. You get the feeling of a Hollywood superstar on our visit to the Universal Studio and many other locations. You can also join our trip to Dubai, tagged A Summer to Remember, as we've lined up chart topping holiday destinations in Dubai in one unbeatable package for your satisfaction. You can also join us on our trip to Kigali, Rwanda in October. These packages include visa and insurance cover, four star hotel, plus breakfast, tour guide, and many other attractions and celebrity presence. For more inquiries, visit www.ufitfly.com on Instagram at official underscore ufitfly and Twitter at ufitfly. We are located at Block 8, Plot 15, 7 Up Road, Oluyole Main Estate, Ring Road, Ibadan. Come along to Singapore. Kigali and Dubai with fly at an affordable price. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ẹ. ẹ bá ti kàwé aláwìyé òṣòro mọ. sóun ló ń jẹ́ nìtàn ni. ó nìtàn lọ́wọ́. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó káyé ó gbọ́ ọba ṣe mí nẹ́fà yìí ó kọ́ lọ́rùn dàpọ̀ mí ó ṣẹ́gun. wọ́n ti sí mi o. no no no ní sùúrù. mo fọlọ́n bàbẹ́ o. ní sùúrù. mi mọ rísìn tí Peter ṣe fẹ́ sọ mí lẹ́nu. tífà. Peter. tífà ni. Peter. tífà tẹkẹrù. tífà tẹkẹrù peter peteru. ee kankan náà ni ọ̀gá. àjọsọ kankan náà. nẹ́bi tífà tó kẹrù. tífà tó kẹrù kọ́ peter peteru. tífà ó ọmọ tẹ kẹrù. <laughs> tífà ó yẹn tífà ayéfọlé gangan tífà tó kẹrù lọ́dọ̀ ayéfọlé. ní sùúrù. òun ò kẹrù peter peteru. inú ọ́fíìsì mi ni mo wà ní peter dennison. ṣé tójú akátá bá léwu. Okay sẹ́nu adìẹ la ti gbọ́ ó ṣàfẹ́ sọ mí lẹ́nu ṣá ẹni bá gbọ́ mi níjọ́ sunday. máa gbọ́ ẹ lè gbọ́ lẹ́nu adìẹ tó bá já greek sọmọ kíkọ dá nǹkan kan mọ. ìwáṣà greek ìbílẹ̀ ni <laughs> níjọ́ sunday mo tẹnu mọ́ títí títí pé ọ̀rọ̀ tí n bá ti sọ lórí rédíò pàápàá jùlọ tó jẹ mọ́ ọlọ́pàá mo ní ọpẹ́yẹmí yìí ṣe let's talk about it kì í sì í ṣe ẹgbani ẹlàjà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ padà pè mí mo ní kò sí nǹkan tó tó wà láàrin ọlọ́pàá àti Ayéfẹ́lẹ́ ẹni tó bí tẹ̀lé mi gangan ọlọ́pàá ni ọlọ́pàá ni so mo nífẹ̀ẹ́ ọlọ́pàá dáadáa mi sì lè báṣẹ́ wọn jẹ́ ṣùgbọ́n àwọn kàńdá kan wà nínú rẹ̀ sí tó jẹ́ pé ìgbà míì wà tó jẹ́ pé ọ̀rọ̀ á kàn wọ́n tí ò sí bí ò ṣe níta bá àwọn tó kù kì í ṣọ̀dọ̀ ọlọ́pàá nìkan ló wà ah. ó wà láwọn iléeṣẹ́ kan náà bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn ọmọọṣẹ́ wọn ló máa ń jẹ́ kán bú irú iléeṣẹ́ bẹ́ẹ̀ so tá a bá sọ̀rọ̀ ọlọ́pàá a hate iléeṣẹ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá oríta particularly eh, woman tí mò ń sọ eh, tí mò ń bá wí mọ wọ́n mọ̀ pa wọn ni mò ń bá wí ó hate ọlọ́ ó ní ayéfẹ́lẹ́ hate ọlọ́pàá ó sì gbọ́rọ̀ yẹn dẹ́lẹ́yẹlé pé ayéfẹ́lẹ́ hate ọlọ́pàá ọlọ́run sì rinú mi mo ṣe ní ọlọ́run rọ́kàn mi pé mi ò hate ọlọ́pàá mo fẹ́ràn ọlọ́pàá. mo ṣe ní ọ̀rọ̀ Peter Rapati torí wọ́n sọ pé èmi náà máa ń dá sí ọ̀rọ̀ ọlọ́pàá pé mo hate àwọn pé ọjọ́ kan wà tí màá ní ìdí wọn mo èmi ò hate ọlọ́pàá o. ọ̀rẹ́ mi lọ ọlọ́pàá ọlọ́pàá ń tẹ̀lé mi so mm-hmm. mi lè baṣẹ́ ọlọ́pàá jẹ́ ṣùgbọ́n ẹni tó bá fi mú ọlọ́pàá tọ́lọ́pàá ń lo pos ní orí bridge methodist ń bì mo rò pé ó yẹ káwọn ọ̀gá wọn gbọ́ sí i mo ti ní mi ò ní sọ mi sì ní mi ẹ̀yin yóò bì mo ìwọ ni mo fẹ́ kó sọ mi ò ní sọ ṣùgbọ́n tó bá fi mọ́ ọlọ́pàá tó gbé pos lórí bridge methodist lókè ń bì níbi eh, àti máa interchange yìí èmi rò pé ó yẹ kí àwọn ọ̀gá gbọ́ sí i. ẹ̀yin ọmọ a lè sọ nǹkan ni wọ́n lè máa ṣerú bísínẹ́sì yẹn. ok ẹ ṣe bí. ayé ní ọ̀nà káàtì mọ́. ní sùúrù pos lọ́wọ́ ọlọ́pàá lórí bíríìjì methodist. ẹ ẹ mo náà mo sọ pé ìkànnì wọn lè máa. ṣé àwọn èèyàn lọ ń gbowó lọ́wọ́ ẹ̀ ni àbò ń gbowó ẹ̀. Eh? bí ẹnìjọ́ mẹ́ta sẹ́yìn mhm. ó ní ẹ̀yàn wá wá iṣẹ́ kúṣẹ́ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀ yìí. ok ó wá iṣẹ́ ni. ó wá iṣẹ́ kúṣẹ́ ni ìṣọmọ ìbá ti kan káńtà síbẹ̀ pos here. pos bẹ́ẹ̀ ni ó wá iṣẹ́ ni ó gbọ́ fresh fm ní ọ̀gá. òun náà pè ní plan b. plan b plan b bẹ́ẹ̀ ni plan b ni. ẹ má jẹ́ aṣojú báyìí lọ ṣe gbọ́ ẹ má jẹ́ n tan microphone débi táwọn gbọ́ lé. so wọn gbọ́ lé báyà bí. àárín lára wa ni àárín ara wa la. <laughs> àárín lara wa ni àárín lara wa ni. yinkusẹ ṣe mọta máìkì. wọn ti gbọ́ nílé báyìí. àárín lara wa ló ti sọ̀rọ̀. ṣe mọta máìkì. mo ti gbọ́. ẹnìkan sọ fún mi ó ní kí ọ̀gá tó kúrò ní ìpínlẹ̀ ọ̀yọ́ kó tó lọ àti current PPRO ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ ó ní kò sí bọ́ ṣe pè wọ́n tó ó ní wọ́n yìí dáhùn wọ́n yìí dáhùn lóòótọ́ sí nígbà tá jíṣebú tún bẹ́ẹ̀ ń bí tí àwọn ọ̀dà PPRO wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sí gbogbo rédíò náà máa ń lọ bẹ́ẹ̀ bá pè wọ́n wá dáhùn ibi tó wá burú sí ni wípé tẹ́ bá ní ọ́fíìsà kan wà wọn tó bẹ́ẹ̀ kan sọ̀rọ̀ PPRO nìkan ló ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti sọ̀rọ̀ hmm. so báwo la ṣe wá fẹ́ ṣe sígbà kan pé PPRO tí ò dáhùn kò sí iléeṣẹ́ rédíò tó pé tó dáhùn lọ́wọ́ eléyìí tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ là ń sọ o kò ní dáhùn ṣùgbọ́n ṣe rí kọmíṣánná àtúnṣe ìṣẹ̀gbédé kọmíṣánná àtúnṣe ìṣẹ̀gbédé hmm. èèyàn ni ọmọlúàbí èèyàn ni àwọn alálọ́mí lọ bẹ̀ wọ́n ròyìn wọ́n fi tì mhm. ṣùgbọ́n èmi fẹ́ pàrọwà fún iléeṣẹ́ ọlọ́pàá nígbà tẹ́ ti mọ̀ pé àwọn ọmọ abẹ́ yín à lè pè wọ́n kẹ́ kán dá wọn lẹ́tọ̀ọ́ àti dáhùn ìbéèrè kankan lọ́wọ́ oníròyìn yín tó bá fi jẹ́ pé wọ́n fi pe PPRO ó yẹ kó yọjú sí iléeṣẹ́ rédíò kó ṣàlàyé nǹkan bá bí nípa iléeṣẹ́ ọlọ́pàá òun ló ń ṣojú iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ gbogbo rédíò stations tó wà níbàdàn pátápátá ló ń kọ̀ǹplé pé rárá gbogbo radio station tó wà níbàdàn pátápátá ló ń complain pé PPR wọn kò sí ni wọn à lè pé kó dáhùn rí kò ṣe interview rí lórí radio kankan wọ́n eh. dàgẹ́ orúkọ rẹ̀ gan bóyá lọ́pọ̀lọpọ̀ mọ PPR tó wà nípínlẹ̀ Ọ̀yọ́. ẹ má ẹ tí ì sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí pé igun tó kọ sí wọ ni. ó lè jẹ́ pé àní táwọn èèyàn sọ ni. no ó lè jẹ́ pé. wọ́n ní kó má sọ̀rọ̀. ok. I think you understand. wọ́n ní kó má sọ̀rọ̀. ní ìsìn báyìí tí n bá jẹ́ alukoro eh. fún Fresh FM tí wọ́n sì ní kí mọ́ sàn kankan. mr maa kọ́ mọ́ sọ̀rọ̀. no o lè sọ pé kí mọ́ sàn kankan for the reason best known to you. gbogbo ọlọ́pàá ló ń ṣojú ó yẹ kó o lè sọ̀rọ̀. Ah. tá a máa pè ní ppro. bó ṣe jẹ́ ppro yẹn ó sì lọ́gàá ó lọ́gà ṣọ́gà ẹ̀ ní kó má sọ. sẹ́ni ẹlẹ́ni ọ̀fẹ́ sọ ọ̀ṣẹ́ nù ni ẹmọjọ́ tó ti ṣiṣẹ́ ni. ajíṣebú tún ti ṣiṣẹ́ ìrí ayẹyẹ kẹyìn kí lorúkọ ọmọ ìgbà yẹn eh, ìgbà tó ìgbà tó ń sọ yẹn kò tí ì sí ensars ìgbà tó ni ajíṣebú tún ṣiṣẹ́ eh, kí ẹ kí lorúkọ gẹ́ẹ̀ lédi yẹn. ṣàgbọ́n àjẹsẹ̀gùn tí ló máa ń lògò. lóòótọ́ bí lànà. ah bisi bisi káre nbi tó wà bisi òkú ọ̀bi kò síbẹ̀ pé láago méjìlá òru pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ kò sí ni á dá yín lóhùn ni. èmi ò tí ì fẹ́ ká sọ pé bóyá wọn ò fẹ́ dáhùn ǹjẹ́ ló ń morúkọ PPR Ọ̀yọ́ state lọ́wọ́lọ́wọ́. mo mọ òkú òbí mo mọ ajíṣe bútú èmi àti wọn ríra dáadáa ó sì wà ní àìmọye ìgbà. ẹni tó wà ń bẹ̀ mi ò tí ì morúkọ wọn. wọn àná ò sì ẹ̀ ni. mi ò tí ì morúkọ wọn mi èmi ò sì tí ì ní kọ́ọ̀sì àti pè wọ́n pé bóyá kan wá fún ètò kan ṣùgbọ́n ẹ jẹ́ ká gbàgbọ́ pé. o ti wá sámúlò dùn tí wọ́n ranjú torí gbogbo rédíò náà complain pé wọ́n pè é kò dá wọn lóhùn. ṣé dandan ni kò búyàn lé ni ni ta ló jírí lé ni ganan. èyí tí ń ranjú mọ́ mi ìmáyọ̀sọ́lá ti ń ah, ranjú mọ́ mi. filẹ̀. ìlẹ̀ filẹ̀. ìmọ̀ tí ń bóra ni ah, ẹ̀wọ̀n tó ti ń bóra ni. sókùpá sí i. ó kópa sí lójú mi àbínú ló mọ́lẹ̀ àbínú. mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ ìkànnì yìí. tí wọ́n forúkọ ránṣẹ́ sí ọ. wọ́n ti fo ẹnìkan tó ti forúkọ ránṣẹ́ báyìí. Mm, ipe wọ́n forúkọ ránṣẹ́ pé pé tí n bá sọ pé mi ò mọ̀ wọ́n eh, orúkọ wọn lélẹ́yìn. orúkọ wọn lélẹ́yìn ok ṣé yóò mhm. mojú wọn. mi ì tí ì mojú wọn ah, ṣùgbọ́n mo fẹ́ gbàgbọ́ nìkankan pé bá a ṣe sọ yìí wọ́n máa change torí ẹ má jà tanra wa àsìkò tí iléeṣẹ́ ọlọ́pàá gbọ́dọ̀ mọ bun aráàlú gbọ́ n tó ń lọ nígboro a gbọ́dọ̀ máa. ọ̀rọ̀ ètò ààbò wa tó tiẹ̀ tí ń pinyin kìí náà wà lára tó jẹ́ pé àwọn náà gbọ́dọ̀ máa nígbà tó sì jẹ́ pé kí iléeṣẹ́ ọlọ́pàá lè sọ pé òun fẹ́ lo fresh ó di di wákàtí kankan ká mọ́ yànda pé. Ah, ah. àwọn àwọn rìpọ́tà wa wà lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn ní dandaru ní ìsìn hmm. wọ́n rí tírọ́ọ̀kì kan tírélà kan tó ń bọ̀ hmm. láti ọ̀nà ọ̀nà Ìlọrin hmm. bọ́n ṣe rí àwọn àmọ̀tẹ́kùn wọ́n trace ẹ̀ wọ́n drive tẹ̀lé lọ́bọ̀ mayor náà Isaac Brown náà ya drive tẹ̀lé wọn àwọn rìpọ́tà wa ń bì ẹsẹ̀kẹsẹ̀ náà pè mí àwọn eh, ọ̀gá wọn láyínká ẹsẹ̀kẹsẹ̀ náà sọ pé òkè tábà débẹ̀ o àwọn eh, àwọn DSS o àwọn kíní wọ́n ti pè wọ́n o ká tètè máa bọ̀ ká wá ká wá ká wá fi tó àwọn èèyàn létí bó ṣe ń lọ wọ́n ní odidi tírélà àwọn bí arẹfují ni wọ́n ní wọ́n á tó four hundred tó wà lẹ́yìn tírélà kan wọ́n ṣáà ti wà wọ́n lọ síbẹ̀ báyìí wọ́n ti wà wọ́n lọ sí dáńdàrú ní ọ̀dọ̀ àwọn àmọ̀tẹ́kùn. sọwárí ibi tí iṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tún fi tún pọn dandan tó tún ah, iṣẹ́ wa Adéjọbí mọ̀kárẹ́ o ni pé. ìpínlẹ̀ Ògùn ni Múyìwá Adéjọbí ti bẹ̀rẹ̀ hmm. ó dẹ̀ lọ sẹ́kọ̀ọ́ ó tún ṣe dáadáa lẹ́kọ̀ọ́ ibẹ̀ ló gbàdá Àbújá tí a bá pe Múyìwá lẹ́sẹ̀ bí n bá pè báyìí báyìí báyìí Múyìwá dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni iṣẹ́ lè iṣẹ́ lè mọ́ pọ̀ lọ́wọ́ òun. ṣé ìtò ya fíìmù. ọ̀tẹ́ntìkì ni ìwà adémọlá ni aládéjọbí. ẹ̀pọ̀ láyé àtijọ́ wọn sọ pé aago kólóńgbélé wọn máa ń lo àlè yìí sáyé padà sílẹ̀. o ṣètò eyín obì tó bọ̀rọ̀ jẹ́ ní ìsìn ó ní community ni. mi ò sọ pé community mo ní bóyá wọ́n wà meeting ní wọ́n community. iye obì àpọ́nlé ni ẹ gẹ̀yà ó gẹ̀yà. jọ kí ni déètì ẹ ní. ó ti gba salary so ah! ó ti gba. yín kárí bá a sí. láti on the twenty five. on the twenty five. ọ̀dà peg ti next month ṣé lórí ọ̀rọ̀ yìí. lórí ọ̀rọ̀ yìí. ẹ ti ẹ mèrè ṣe bẹ́ẹ̀ ni lè bá wa lọ́mọ. ẹ rí o bí ọ mọ ọmọ tí mo bí ọjọ́ rẹ olúwa rárá. ṣé torí tí mi kọlà. mọ̀mọ́ mi ò kọlà àmọ́ eyín wọn ò rí báyìí bí àgbàdo sunsun. náà eyín mi jọ àgbàdo ògì ni o àgbàdo ògì sólè lè lọ. gbọ́n gbọ́n gbọ́n gbòòrò mọ́ nígbà tó yọ sí njó ni èmi kọ́ ni mo mọ̀ n tó yìn mọ́ ara mi ló ti dá. ara ah, tí wọ́n ṣe wọ́n fẹ́ fi kọrin ni a ah, èmi kọ́ náà fẹ́ wí ọlọ́run ni o. iṣẹ́ wa ìmọ̀ lẹ gbà. tipẹ́tipẹ́. a ah, èmi kọ́ ọlọ́run ni o mo ṣe ni ha lẹ́nu ẹ̀ wà bá mi bẹ̀. Èṣù biribiri ẹ̀bọ mi o, ìwádìí lọ́lọ́kọ̀ ìwà mi lọ, ẹ̀yìn kan lọ́lọ́kọ̀ ìwà mi lọ. Èmi ti mọ̀, mo ti mọ̀, mo ti mọ̀, mo ti mọ̀ yẹ́bọ èmi ti mọ̀, mo ti mọ̀, mo ti mọ̀, mo ti mọ̀ yẹ́bọ èmi ti mọ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Hallelujah! Life Transforming Church pé ọdún márùndínlọ́gbọ̀n. Ẹ wá ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu ọ̀pọ̀ òjì ló jà síbẹ̀ olúwa gbé wa borí ìdí nìyí tí ìjọ Ọlọ́run alààyè life transforming church ṣe ń pe gbogbo ènìyàn síbi ayẹyẹ àjọ̀dún ọdún karùndínlọ́gbọ̀n àti ìfi àmì ẹ̀yẹ dánilọ́lá tí yóò bẹ̀rẹ̀ látọjọ́ kẹta títí dọjọ́ sunday ọjọ́ keje oṣù kẹjọ ọdún tá a wà yìí pẹ̀lú àkòrí ìmọrírì gratitude níbi tí Ọlọ́run á ti máa lo àwọn ọ̀gọ̀rọ̀ olórin ẹ̀mí bíi Yétúndé Ààrẹ Bùkọ́lá Akínyadé Sẹ́wọ̀lẹ̀ Jésù bàbá túnmùṣe bọ́ìsì Ọlọ́run ọlọ́run Overcomer Voices ní wọn gba gbogbo olórin lálejò nígbà tí bàbá àti màmá wa nínú olúwa olùṣọ́ àgùntàn Mike àti Fúnkẹ́ Oyèdélé wọn gba gbogbo ènìyàn lálejò sínú ìjọ Life Transforming Church tó wà ní Joab bus stop Akẹ́túndé Ìgòdàlò Estate Olómi Olúndé Road Ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí nọ́mbà yìí zero eight zero seven zero five five five three one two ẹ wá ẹ jẹ́ kájọ fi ẹ̀mí ìmoore hàn sí ọlọ́run. ah Antinous, welcome baba junior why junior body dey shake like this? auntie nurse na fever o e don reach like two days now sorry o wetin doctor talk mama junior which doctor make i carry my small pikin go dat health center before uncle, no be dat place wey coronavirus dey pass na fever we don go chemist go buy medicine He go dey alright ha fever na just sign say something dey wrong o eh? eh yes especially for pikin wey never reach five years old you suppose go hospital make doctor check am well well treat am corona nko just wear your face mask wash hand and do all those things wey dey talk say go stop corona for hospital we dey use our own too corona no fit come near you mama gino where our hospital card dey we dey go there now now before water go pass garri hospitals are still safe just protect yourself This message was brought to you by the State Ministry of Health with support from APIN Public Health Initiatives and U.S. Centers for Disease Control and Prevention. I believe the children are future. gbogbo wọn ló lẹ́tọ̀ọ́ láti ṣàfihàn ẹ̀bùn ọgbọ́n àtinúdá tọ́lọ́run fi jíǹkí wọn fún gbogbo àgbáyé rí. ìdí nìyí tí talent in trenches development foundation fi ṣàgbékalẹ̀ ètò alárinrin fáwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga tó jẹ́ tìjọba nípìnlẹ̀ ọ̀yọ́ léyìí tí ó ṣàfihàn ẹ̀bùn wọn fáyé rí níbi táwọn akẹ́kọ̀ọ́ tó kógojá nílé ẹ̀kọ́ gíga ló ti arts and crafts ìmọ̀ engineering technology àti entrepreneurship akẹ́kọ̀ọ́ tó bá yege jù lọ́lọ́jọ́ ni ó lọlé mílíọ̀nù kan náírà àtàǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́lọ́kùn òjọ̀ kan àkọ́kọ́ rú ẹni yìí talent in trenches thursday ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún tá a wà yìí ni ó wáyé nínú gbọ̀ngàn mọ́f twenty one tó ń bẹ ní ring road nìbàdàn èyí ni ẹ darapọ̀ mọ́ wa ní báwọn akẹ́kọ̀ọ́ tẹ́bùn wọn bá tayọ jù ló ṣe máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó jọjú ọ̀fẹ́ sì ni gbogbo èèyàn darapọ̀ zero seven zero three one three one five nine seven eight tàbí kó o kà talentintrenches.com.ng talent in trenches development foundation ló mú let us talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. Woo. ti mọ̀ Yellow, and mọ̀ yẹ́ ẹ ní bínú ẹ ní bínú pé nǹkan tá a fi ṣẹwọ́ ní August lélẹ́yìí o. eléyìí náà tiẹ̀ da àti tá a bá lẹ̀kọ̀ lára sọ́jà nígbà míì a máa bára lé ẹni. tí o bá lo helmet. tí o bá lo helmet. o bá sọkọ sí sọ́jà lára lé ẹni lọ́nba. Ah, lára rẹ ló pa nàbá. àánú ẹ ṣe mí lára èwo. sọ́mọ̀ kọ́kọ́ lára la fẹ́ bá sọ̀rọ̀. ah ta ló kó lára. owó yẹrọ bá lè wí bá sọkọ sí sọ́jà. lára ilé ẹni ló Lara bà lára ilé ẹni sọ ń pé bá lára wọ́n mọ̀ pé wọ́n gẹ̀ padà bà. àṣé fine boy báyìí ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀ mọ̀ fine tó yìí. kárí ppr. Ah, ó aha ppr makeup up. o. báwo ni my brother. àwa o. Hmm. <laughs> ẹ ń díhùn sí mi létí ọlọ́pàá tó ń díhùn ẹ máa gbà mí. ẹ rí gbogbo allegations tá a fi kàn yín. <laughs> Ah. <laughs> ẹ kúrọ̀lẹ́ ẹ kí n kọ́kọ́ kí àwọn èèyàn wá nílé lóko ẹ kúrọ̀lẹ́ o ṣe abáyín dáadáa. orúkọ yín ni kẹ́ ẹ sọ eh. fáwọn èèyàn mo fẹ́ kẹ́ ẹ dárúkọ yín fáwọn èèyàn tó ń gbọ́ wa nílé. tọ orúkọ mi ni Adéwálé Ọ̀ṣífẹ̀sọ superintendent of police. Adéwálé Ọ̀ṣífẹ̀sọ superintendent of police then mm. PPRO ah, exactly PPRO Ọ̀yọ́ state your state mm. mm. ìjà kọ ìjà dópin ogun oṣù kan. píṣọ yín wà níwájú mi. àwọn èèyàn ti sẹ́ndì fọ́tò yín tó pọ̀ gan. màá fún ní updated one gan. <laughs> bó o ṣe ń dín òwe ni mo ti mọ owó èèyàn tí wàá jẹ. wọ́n máa ń lo wọ́n máa ń lo web clips. so ah. àwọn èèyàn máa ń sọ pé pàápàá jùlọ àwa tá a jẹ́ oníṣẹ́ ìròyìn pé mm. tán bá pè yín bí ìgbà tó jẹ́ pé iṣẹ́ pọ̀ fún yín ń sábà ráyè ìgbà míì kẹ̀dẹ̀ ni wọ́n á fẹ́ kẹ́ ẹ báwọn èèyàn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá. gẹ́gẹ́ bí nǹkan tí ó ṣe lálàyé torí mm. apẹ́ lábẹ́ aṣọ tí a fi sọ. kó sọ fúnra rẹ̀ advocator ẹ sọ̀rọ̀ jàre ẹ ti wà lórí afẹ́fẹ́. ó nídìí. mọ́ nídìí. ó nídìí. okay um, màá wà very brief. ẹ má bínú pé mo máa sọ Yorùbá ọdún Adékọ́lá ẹ fi kún ẹ mọ́ wọrí. <laughs> ṣe rí iṣẹ́ wa hmm. ní wákàtí tá a wà ó wà delicate. bẹ́ẹ̀ni ó gba sùúrù. nǹkan tó bá rí láti sọ and as PRO kò tún ní yẹ kí àwọn èèyàn máa rí ẹ àzẹni tó yẹ pé ó ń pa irọ́ hmm. àwọn èèyàn fẹ́ gbọ́ ẹ because they believe that nǹkan tó bá sọ is the fact the truth based on confounded evidence. Mm-hmm. Sherry, most times, lẹ́yìn, well, sorry to bring this up, lẹ́yìn NSAS, a lot of things changed. Mm-hmm. You know, we have to be more careful because anything can incite and trigger the people. Mm. Lóòótọ́, there's a lot of um, false um, allegations, hasty generalizations. Like for instance, àwọn èèyàn máa sọ pé Fresh FM wọ́n ṣe ọ̀rẹ́ ọlọ́pàá, èmi ò believe. Ẹ ṣe. Yeah, the same way táwọn lónìí máa àtàwọn bá pè kò ní gbé kọ́ rárá o ṣe tòótọ́ o hmm. because tí at this stage tẹ pé àwọn aráàlú. so èyí náà ti ní insinuation yẹn pé Fresh FM ò kí ṣọ̀rẹ́ ọlọ́pàá. rárá o the same insinuation bàbá mi the same insinuation tẹ ní pé tẹ bá pé kó lè má gbé kọ àwọn èèyàn àwọn journalist kan wà tó yẹ pé a ní in fact not even àwọn journalists most journalists mo mọ̀ ní NUJ friends call from out of the state to make inquiries. mm. but the thing is this time to fit make inquiry. yẹn aláti mọ̀ yìí pé nǹkan tó ń béèrè yìí a ti ṣèwádìí lórí ẹ̀ mhm. fact tó ní tó máa fún wọn pé ok nǹkan based on nǹkan tí mo rí o nǹkan báyìí ló ṣẹlẹ̀ à nǹkan báyìí là ń ṣe lórí ẹ̀ ṣùgbọ́n sùúrù yẹn làwọn èèyàn ò kí ń ní hmm. ẹlòmíì á pè ẹ á sọ ẹlòmíì lè ti create layout of stories tó fẹ́ gbé síta àwa hmm. máa ní pé kó sọ nǹkan tí wọ́n dẹ̀ bá sọ yẹn ó máa fún story ẹ̀ ní credence pé yes hmm. tòótọ́ ni so one has to be careful gẹ́gẹ́ bí nǹkan tẹ́tí ẹ̀ sọ ẹni nígbà tí Bísí wà ń bẹ̀ àti tígbà tí kí lorúkọ the other guy yìí Adisibutu Fadi pé ìgbà yẹn kò tíì sí ọ̀rọ̀ ensars ńgbà mm, yẹn pé wọ́n àyè wà láti sọ̀rọ̀ ṣùgbọ́n nísìnyí pẹ̀lú ìkanra tó wà lára àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé ó gba sùúrù láti sọ anything ẹni kódà ẹni ìgbà míì wà tó jẹ́ pé ẹ ní láti gbàṣẹ láti ọwọ́ federal PPRO àbí kí lorúkọ Múyìwá. the first PRO sir. Uh, the first PRO pé. Uh, that is because ẹ mọ̀ àwọn ọ̀rọ̀ àti ìṣẹ̀ṣe ó ní jurisdictions. bẹ́ẹ̀ hmm. ó dẹ̀ ní layers. bẹ́ẹ̀ ẹni ọ̀rọ̀ tó bá jẹ mọ́ federal government hmm. national nǹkan tó ti lọ sí court nǹkan táwọn ọ̀gá wa lókè ti fẹnu sí ẹ lè expect kí èmi tí mo wà ní level yìí kí n máa dá sí. kí n máa sọ nípa ẹ̀ tíyàn bá pè mí fún nǹkan báyẹn òun lè máa ń gbọ́ pé effort to reach improved about you. Hmm. because you should know at your level and with your training that o kò bí ìgbà tó kò ń béèrè blank questions ni. Hmm. Hmm. two ẹjọ́ tó ti lọ court tó ti dájọ́ ẹ̀. Okay. o bring me back to find out my opinion. Uh-uh. No, these are things these are things our people do but emo because of the camaraderie the, the relationship ta ni because emi gan mo ní journalism background i understand that iṣẹ́ wa as journalist deadline based ni hmm, hmm. iṣẹ́ tèmi as ọlọ́pàá based on truth facts and evidence hmm. hard evidence. very good. so ìránṣẹ́ kan. kò lè di kò lè dúró iṣẹ́ mi lọ that is the thing hmm. our eh, work is based on eh, respect. Eh, pẹ̀lú eléyìí tá a ṣe ń rọ̀lẹ́ yìí ó jọ kó bà yín díẹ̀. no ẹ ẹ mọ nǹkan <laughs> no rárá o ẹ ká ẹ ká ẹ kọ́ rẹ̀ wá yẹ wá sá o ṣe rí tí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí gbígbà mm. tí ẹnu ìfẹ́ ni tí ò bá dùn yìí tẹ́ ẹ̀ bá fẹ́ mọ ìdí ẹ̀ ní sọ̀rọ̀ you spoke for about eh, gaja uh, didiya five minutes tẹ́ bá dẹ̀ notice bá ti máa pè ẹ̀rín àtọ̀yọ̀yà mo fi pàdé yín <laughs> bàbá there is more to the eye. because you are my <laughs> fan. ọ̀rọ̀ fan ayífẹ́lẹ́ tẹ́ jẹ́ yẹn gan ni kálẹ́ <laughs> sọ̀rọ̀. Ah, no no no iṣẹ́ wa kọ́ wa láti jẹ́ gentleman first. ṣùgbọ́n báwo lẹ ṣe fẹ́ impression tí ẹ̀yin ara ẹlẹ́yẹlé ní pàápàá jùlọ sísítà kan wà lórí ìta tó ní tó hmm. òun ló ń gbìn sí àwọn èèyàn lọ́kàn pé ọlọ́pàá ni ọ̀rẹ́ ló ń hmm. ló ń anti robbery squad ní ọ̀rẹ́ hmm. di pé. ẹ mọ nǹkan tí máa sọ ẹ mọ nǹkan tí máa sọ lórí yẹn sá mm-hmm. ṣẹ́rí um, like you said everything is about perception nǹkan tí a fẹ́ ẹlòmíì lè rí cup tí omi kún ní ẹ̀ halfway kò ní mm. it is half full ẹlòmíì lè rí is half empty mm. bóníkálukú bá ṣe fẹ́ rí nǹkan ló ṣe máa rí even if you do so that is why the services of public anyway, relations officers. anyway ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tẹ́ ẹ parọ́ ìgbà kan wà tó jẹ́ pé wọ́n ní eh, fresh fm pdp ni ó tún ti hmm. yá nísìnyí wọ́n tún sọ pé APC ni nísìnyí wọ́n tún sọ pé ẹ lọ labour. wọ́n á ti lọ labour báyìí tó bá tún yá wọ́n lọ láti lọ àkọọdù. so ah. it's, a, it's about perception so it's perception basically so nǹkan tí màá kọ sọ fún yín ni pé mo kàn fẹ́ sọ fún aráàlú pé kán ṣe sùúrù fún wa bá ṣe wà yìí bàbá wọn la jẹ́ afẹ́ nínú wọn ìyàwó wọn la jẹ́ ọmọ wọn la jẹ́ ẹ̀gbọ́n wọn la jẹ́ àbúrò wọn la jẹ́ hmm. so we are together kò sí bó ṣe fẹ́ dà wá nù àjọ máa ṣe ni a máa máa jà a máa máa rẹ́ hmm. so ká maintain that status quo eh. láti wákàtí lọ èmi náà fẹ́ ṣe ìlérí pé ẹ̀yin náà máa rí àwọn àtúnṣe díẹ̀ díẹ̀ squeezing time out of the time. mo rántí pé ńgbà tí hmm. àwọn arm robbers wá síbí báyìí ẹ̀yin lẹ́ni ẹ̀kejì tẹ́ pè mí jẹ́ máa rántí nǹkan tí mo sì sọ fún mi ní àárín èmi àti yín nìyẹn gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ọ̀rẹ́ sọ̀rẹ́ àwọn personal ground nìyẹn ṣùgbọ́n àwọn aráàlú ń béèrè àwọn other media mm. houses tó jẹ́ electronic media houses ń béèrè eh, nǹkan tó dẹ̀ mm. the same thing náà ni everybody ń sọ pé wọ́n pè kò wá wọ́n pè kò wá ṣe ti mm. understand nǹkan tí mò ń sọ báyẹn. ó mi sir not eh. like i said not to be defensive ẹlòmíì kò ní lè sọ nǹkan tó ń pè fún. ẹ ṣe ó ti yé mi kéèsì míì tó ti wà ní kọ́ tó yẹ kí èèyàn sọ̀rọ̀ lé lórí. tó bá béèrè another thing anybody tó bá jẹ́ core journalist tó lọ through training journalism dáadáa ó máa understand pé silence itself is another answer. Mhm, bẹ́ẹ̀ni. Hmm. bí hmm. pause ni tẹ bá ń kọ statement ẹ máa fi comma semicolons àwọn pauses nìyẹn hmm. tẹ bá ti wá fi full stop sí omi pé òpin náà tó bá pè mí tí wọn náà mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí tó pè mí o lè expect kí n fún ẹ ní the complete picture of what is going on I need to make my findings. Oyo State has ten area commands and above seventy divisions iṣẹ́ PR ni láti locate ibi tí kinní náà ti ń ṣẹlẹ̀ béèrè call attention wọn sí kí ló ń ṣẹlẹ̀ bí báyìí báyìí báyìí o hmm. tó bá ti wá sọ fún ẹ wá wá wò ó wá gbé jáde wá wá ṣe wá fáwọn oníwèé ìròyìn but in a situation tó yẹ pé àwọn ará ilé nǹkan ṣẹlẹ̀ wọ́n lọ bá oníwèé ìròyìn wọ́n wá ní kó oníwèé ìròyìn máa bẹ̀rẹ̀ lọ PR pé ókè o Hmm. ìyá rí sí ó dáná o ẹran mẹ́ta ló wà ní pọ̀tẹ̀ lálẹ́ àná hmm. Hmm. ó ti di ẹran kan sìn ẹni kí pr béèrè pé kí ló ṣe. pé ta ló jẹ ẹran méjì. ṣẹ́rí irú ta ló jẹ ẹran méjì yẹn sà ó lè máa ń gbọ́ pé effort to reach improve that body. torí ppr ò mọ̀ pé bóyá ọmọ ìyá rí sí ló jẹ́. yes because it is it is an aberration to the style. ó ti yé. the way it should be tí nǹkan bá ṣẹlẹ̀ wàá kọ́kọ́ wá incident lọ́dọ̀ ọlọ́pàá wàá kọ́ tó ṣe kọ́kọ́ wá jẹ́ kó mọ̀ pé wá o kọ́ pé ọjọ́ bàbá ẹ̀kọ́ bàbá ṣẹlẹ̀ from there èmi á lè take it e up kò sí question tó bá bí mi ń gbà yẹn tí mi nílé fẹ́ but tó bá incident tí ò sì bí la trace mm. how do we work on it. thank you so much my brother. it's been a pleasure sir mo dúpẹ́ like i said a máa ṣe àtúnṣe bẹ́ẹ̀ then be seen more of me around sir. ẹ ṣe mo dúpẹ́ a sọ̀rọ̀ tí n bá ṣe tó. lámì kí àwọn tó wà ní studio náà. everybody <laughs> mo ti gbọ́ etí mú lẹjọ lọ èèyàn ni. mọ́là ń o. ah mọ́là. wọ́n fi aná ti fi lé. Date I went to Joe Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. lẹ́tọ̀ọ́ láti ṣàfihàn ẹ̀bùn ọgbọ́n àtinúdá tọ́lọ́run fi jíǹkí wọn fún gbogbo àgbáyé rí. ìdí nìyí tí talent in trenches development foundation fi ṣàgbékalẹ̀ ètò alárinrin fáwọn akẹ́kọ̀ọ́ iléèwé gíga tó jẹ́ tìjọba nípìnlẹ̀ ọ̀yọ́ léyìí tí ó ṣàfihàn ẹ̀bùn wọn fáyé rí níbi táwọn akẹ́kọ̀ọ́ tó kógo já nílé ẹ̀kọ́ gíga yóò ti wá pàtẹ iṣẹ́ àti ìṣe wọn arts and crafts ìmọ̀ engineering technology àti entrepreneurship akẹ́kọ̀ọ́ tó bá yege jù lọ́lọ́jọ́ náà ni ó lọlé pẹ̀lú mílíọ̀nù kan náírà àtàǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́lọ́kùnrin òjọ̀kan àkọ́kọ́ rú ẹ̀ nìyí yìí talent in trenches thursday ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún tá a wà yìí ni ó wáyé nínú gbọ̀ngàn mọ́f twenty one tó ń bẹ ní ring road nìbàdàn èyí ni ẹ darapọ̀ mọ́ wa ní báwọn akẹ́kọ̀ọ́ tẹ́bùn wọn bá tayọ jù ló ṣe máa lọlé pẹ̀lú ẹ̀bùn tó jọjú ọ̀fẹ́ sì ni gbogbo èèyàn darapọ̀ mọ́ wa lọ́jọ́ náà ṣùgbọ́n a yìí níyànjú pé kẹ́ ẹ tètè dé zero seven zero three one three one five nine seven eight tàbí kó o kà sí www.talentintrenches.com.ng talent in trenches Development Foundation ló mú let us talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. arúgbó lọ́wọ́ ọ̀ṣífẹ̀sọ adéwálé tí wọ́n jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ fún àgbọ́yé tí wọ́n ní pẹ̀lú wa. Hmm. ìgbà tá à ń sọ̀rọ̀ lọ́lẹ́ẹ̀kan ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí ìlú ṣe rí lọ́wọ́lọ́wọ́ oríṣiríṣi nǹkan là ń gbọ́. ìròyìn lọ́kàn òjọ̀kan ọkàn àwọn èèyàn ò balẹ̀ irú àwọn àlejò wo la gbà sílé àwọn security wo la gbà sílé. àwọn tó ń bá wa ṣọ́. àwọn wo ló ń bá yín ṣọ́ àdúgbò ń jẹ́ ẹ̀gbá fúlàní. àwọn wo ló ń bá yín gé fúláwọ́ ṣé ẹ gba fúlàní ṣé ẹ gba haúsá tó ń bá yín ṣé ẹ rí igba ẹrú ní mú ní ẹrú kan ní mú ní gbúgba mm, ẹrú fúlàní pé oríṣiríṣi o àwọn kan wà tó jẹ́ pé láti ilẹ̀ òkèèrè ni wọ́n ti wá àwọn ni wọ́n wá ń dá àwọn ni fúlàní alábọ̀dé alábọ̀dé báwo la ṣe fẹ́ wá dá wọn mọ̀ láàrin àwọn fúlàní gidi tá a ti jọ ń gbé tipẹ́tipẹ́. torí kò sámì tá a fi mọ̀ wọ́n yàtọ̀. wọ́n ti fẹ́ àwọn ọmọ wa àti fẹ́ àwọn ọmọ wọn so iṣẹ́ yẹn ti wọnú ara wọn dáadáa mm. so tìjẹ́ ká tún sọ eléyìí náà láyé ká wọ́n sì ń lo àwọn ọ̀dọ́ kò níṣẹ́ kò labọ̀ wa náà wọ́n ń lò wọ́n láti máa fi gba information pé ọ̀nà bo ni kátọ̀ níbo lọ́nà yìí já sí hmm. torí nígbà míì tí àwọn ò bá mọ̀nà àwọn ọ̀dọ́ wa kò níṣẹ́ kò labọ̀ tí wọ́n ti fún tọ́rọ́ kọ́bọ̀ àwọn ni wọ́n sọ pé tó bá ti gbẹ̀ǹkulé lé báyìí tọ́rọ́ báyìí ibi báyìí ni wà á bọ́ sí ara nǹkan tó fi dàbẹ́ ni pé wọ́n wọ́n wọ́n ń rí wa dé mọ́lẹ̀ tàbí wọ́n ká wọ́n ká wa mọ́lé wẹ́rẹ́wẹ́rẹ́ rèé kọ́lọ́hún ṣàánú o. tí yàtọ̀ fún ntẹ́mi ń fẹ́ kí àwọn àwọn pàápàá jùlọ àwọn tó rówó gbọdẹ àwọn tó rówó gba security sádùúgbò hmm. ṣé OPC lẹ gbà ṣáwọn Yorùbá lẹ gbà àbí àwọn àjèjì e, àwọn oríṣiríṣi èèyàn yín má dárúkọ ẹ̀yà kan tó bá jẹ́ pé ẹ gba àwọn ẹ̀yà tẹ́ ẹ mọ̀ ọ̀ bóyá ẹ gba ọmọ ọ̀dọ̀ tẹ́ ẹ mọ̀ lóbìnrin ẹ jẹ́ ká kíyè sára pẹ̀lú gbogbo àwọn nǹkan tá à ń gbọ́ lọ́tún lọ́sì mo sọ lẹ́ẹ̀kan wípé a rí mọ́tò tí ó ń bọ̀ láti ọ̀nà eh, Ìlọrin. mọ́tò akẹ́rù. ó akẹ́ eh, mọ́tò tó ń kó màálùú. Hmm, ẹrù náà ni. ẹrù náà ni ok ṣùgbọ́n dípò kókó màálùú àwọn èèyàn ló kó wọ́n ní èrò tó wà lẹ́yìn ọkọ̀ yẹn Isaac Brown wà ní ọ̀dọ̀ àwọn àmọ̀tẹ́kùn lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ah, Akin Fasasi tó jẹ́ oníròyìn wa ń bí wọ́n ṣàlàyé fún wa pé nígbà tí wọ́n dé hmm. bójìdìjà tí wọ́n rí àwọn àmọ̀tẹ́kùn pé àwọn bíi ogójì nínú wọn sá bọ́ọ̀lẹ̀ lẹ́yìn ọkọ̀ yẹn wọ́n ti fọ́n dàgbé wọ́n fọ́n lùgbó ṣùgbọ́n àwọn tó kù wọ́n wà wọ́n dé àgọ́ àwọn àmọ̀tẹ́kùn wọ́n sì wọ́n pe àwọn DSS wọ́n ti ṣe àwọn ìwádìí lórí wọn ẹ jẹ́ ká bá Akin Fasasi sọ̀rọ̀ kó fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tó ń ṣẹlẹ̀ lọ́hùn ẹ ló Akin hello sir ẹ kúṣẹ́ o. ó jàre ẹ kúṣẹ́. yes sir. níbo lẹ wà báyìí. ẹ ẹ ọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn ní dandaro. ní dandaro ní Agodi nìbàdàn la wà. ẹ kí ló gbé yín débẹ̀ kí ni tẹ́ lọ ṣe ń bẹ̀ ẹ ṣàlàyé fún àwọn èèyàn wa tó ń gbọ́ yín lé. ẹ a gbọ́ ìròyìn wípé àwọn èèyàn kan bọ̀ láti ìpínlẹ̀ sanfara ìgbà tí mọ́tò yẹn ń bọ̀ ó kó ẹ̀wà ó kó àlùbọ́sà àti ọ̀kadà bíi mọ́kànlá then àwọn èèyàn tí wọ́n fẹ́ tó bí one seventy níyẹn. bí one one wọ́n tó one. one seventy. ah one seventy. àwọn náà wà pẹ̀lú mọ́tò yẹn wọ́n ní Bódìjà ni wọ́n ti ń já ẹrù ńbẹ̀. àwọn ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ nínú ọjà Bódìjà ìyẹn ni ó rí wọn tó wá lọ pe àwọn agbófinró wọ́n ní bí àwọn èèyàn yẹn ọ̀pọ̀ nínú wọn bó ṣe rí àwọn agbófinró bẹ́ẹ̀ ni wọ́n sá lọ bíi twenty to twenty five nínú wọn ti sá lọ wọn rí wọn wọn ti rú mọ́ àwọn èèyàn. kí ló dé tán sá kí ló fà tán fi sá kí ló fu wọn lára tán fi sá. bóyá bóyá rú bá wọn ìgbà tí wọ́n rí àwọn ọlọ́pàá. tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń rọ́ ọlọ́pàá ni. Hmm. ẹ̀rù ọlọ́pàá bá àwọn náà ṣe sá lọ àwọn tó kù ò sá eh. kí ni ìwádìí tí àwọn iléeṣẹ́ àmọ̀tẹ́kùn ṣe nípa wọn ní báyìí wọ́n ti wà lọ́dọ̀ wọn wọ́n dẹ̀ ti sáàkì ara gbogbo wọn. Isaac Brown sọ pé obìnrin wà nù wọn obìnrin bíi mélòó ló wà nù wọn. obìnrin bíi márùn-ún ló wà nù wọn. Ah, ẹ̀dà wọ́n ní nígbà tí wọ́n ṣe ìwádìí tán wọ́n wá béèrè ibi tí wọ́n ń lọ ńbo ni wọ́n sọ pé àwọn ń lọ. wọ́n láwọn lọ sí ògèrè. ògèrè náà ń lọ. ní ìpínlẹ̀ Ògùn. nípínlẹ̀ Ògùn. so ògèrè náà ń gbé wọ́n ń bọ̀ láti sàǹfàrà. bóyá wọ́n ti bá wọn ríṣẹ́ síbẹ̀ àbí. ta. wọ́n ní bóyá wọ́n bá wọn ríṣẹ́ sógèrè ṣé kò sí nǹkan bíi tó lè pani lára kankan lára wọn bóyá bíi ìbọn bí àwọn ìbọn léwọ́ kéékèèké. àbọ̀fà. wọ́n rí wọ́n rí except àdáyọ kan àdáyọ kan ni wọ́n rí lára wọn. ok bóyá wọ́n fẹ́ lọ dáko. àti kankan tó jọ bí oògùn bí olúgbò. ẹnu sùúrù dùsùrù hm? akin kí ló sọ. ẹbí ìwọ Ṣàyí Olúgbòhùn. Olúgbòhùn. ọmọ bá mi ọ̀hún. ó lè jẹ́ ṣọ́ra òru ni wọ́n rìn ó lè jẹ́ ṣọ́ra lóòótọ́ torí irú ẹ̀ náà ni eob ń lò. Hmm. òun ni mo kọ́kọ́ bá lọ́wọ́ yínká tó kò bá lòun wá. irú rẹ̀ ní eob ó lè jẹ́ nǹkan ṣọ́ra. ó ní kíní rẹ́ẹ̀dì lórí. ó ní kíní rẹ́ẹ̀dì lórí àbí. ó ní aṣọ pupa lórí. àìrùn ah, ti yín ká bẹ́ẹ̀. <laughs> irú eléyìí tí yóò bí ń lò gangan nìyẹn thank you very much. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Yes, the Lord of hosts is set again to reawake your spirit with the power and anointing of grace for more evidence of his grace. As Evidence of Grace Believers Assembly, Alakia Ibadan, presents Grace Convention 2022 with the theme The Lord of Hosts is His Name. Dates Monday 8th till Sunday 14th of August 2022 with the opening service on Monday 8th August at 4 p.m. Tuesday night to Friday 12th of August 9 a.m. and 4 p.m. daily where Bishop Francis Akitaiwo and other anointed ministers of God will be ministering and also Pastor David Adeshina will be ministering on the topic Know Your Hearts, a ministers' conference on Saturday, 13th of August, under the topic Uprightness in Ministry by 10 a.m. And finally, the closing service holds on Sunday, 14th of August, 2022, all at Evidence of Grace Believers Assembly, Hoffoye Bus Stop, Alakia, Ibadan. The host minister, Bishop Francis Akintayo, salvation, healing, miracle, and undiluted word of God await you all. Jesus is Lord. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ordinarily ordinarily ní nàìjíríà constitution fààyè gba kí èèyàn kúrò níbì kan kó lọ síbòmíì ó sì tún fààyè gba kí akóra wa jọ ká sọ pé à ń ṣẹgbẹ́ àbí a jẹ́. ṣùgbọ́n illegal mm. gathering wà o. Eh, no ah, nísìnyí báyìí tá a bá kóra wa jọ pé à ń ṣe báyìí òfin kan fààyè lẹ̀ pé ká rẹ́gísítà ẹgbẹ́ wa ká lè mọ rí nǹkan gbà lọ́wọ́ ìjọba àmọ́ tá a bá kóra wa jọ tá à ń ṣẹgbẹ́ kan tá a rẹ́gísítà ẹ̀ ó ṣeé ṣe tábàlà nídìí help ìjọba kí ìjọba láwọn ò mọ̀ wá rí. ẹ àwọn ìpè tí mò ń gbà orí ẹni tí mo bá sọ̀rọ̀ ní ìsìn hmm. kí n má dà á kó ń tọ̀ hmm. ó ní bíi pé agbèrò kì í bọ́kọ̀ rìn hmm, pé ohun tí wọ́n fi sọsẹ ti kọ́kọ́ lè lọ ṣáájú pé wọ́n ti kó sí ọpọpọ mi àwọn rò rò bẹ́ẹ̀ ni wọ́n sì ní èmi àkàn bẹ ilé iṣẹ́ àmọ́ Àmọ̀tẹ́kùn àwọn ẹ̀wà tí wọ́n já yẹn àbí àwọn ẹ̀wà tó kù sínú ọkọ̀ yẹn hmm. bóyá wọ́n lè yẹnu ẹ̀ wò torí wọ́n nìkan yẹnu àwọn ẹ̀wà àbí ẹ̀rẹsì tó máa wà nù àpò. kọ́mọ́ ṣe pé ẹ̀wà la rí. kọ́mọ́ jẹ́ pákó ẹ̀wà la rí kọ́ hmm. jẹ́ nǹkan mìíràn lọ́wọ́ àánú ẹ̀wà bóyá hmm. iléeṣẹ́ àmọ̀tẹ́kùn kí wọ́n tún bá wa yẹnu ẹ̀wà wọ̀nyẹn wò Then olúgbòhùn yẹn ẹ tán bá ti fẹ́ lò ká ẹ sún sẹ́yìn. ó ṣe mọ gbogbo nǹkan tán báyìí ah. kí ni wọ́n sún sẹ́yìn fún nítorí ọkọ mi ni. ìkùsẹ̀ ìkùsẹ̀ bó ṣe sọ fún mi mo gbọ́dọ̀ tẹ̀lé ní tó sọ fún mi ó ní tí n bá ti rí tán gbé dání bẹ́ẹ̀ ó ní kí n má dúró ibi tó ń sọ fún mi bíbọ̀ náà ló sọ fún mi pé onítàn ah. máa ti faṣọ pupa dì lẹ́nu báyìí mm. àgàgà ilé ìtàn máa fọṣẹ dúdú lẹ̀ lókè mm. ó kí n má máa dúró sí tòsí ẹ̀. ara tá à ń sọnù ọ̀sọ́ tán mm. níjọ́ tó ń kọ́ mi ní kinní ní ìsìn ah. báyìí sọ fún mi ní ó ní ẹran díndín gbọ́dọ̀ mọ wà lọ́wọ́ ọ̀tún torí tán bá lò tán gbọ́dọ̀ gé ẹran jẹ kọ̀ ẹni tó kù bá lò wá. tí èèyàn bá lo kinní yẹn tán yóò wá wá àmàlà àti gbẹ̀gìrì ó sì gbọ́dọ̀ fi ògún fèsì. wọ́n wá jẹ́ bí àgémọ́rù. ẹ̀jẹ̀ ọ̀fẹ́ máa gbé dì dájúdájú ẹ sọ òótọ́ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan kì í ṣe kòkòrò ẹ̀wà nìkan ló máa ń bẹ́ wà wá láti ibẹ̀ yẹn wà láti nǹkan máa ń bẹ́ wà wá o wọ́n máa ń tẹ̀lé kòkòrò ẹ̀wà ni o onílé ẹkú ilé látàárọ̀ ẹ mọ̀ bó ṣe ká wa lára ni. èrò ọ̀nà ẹ̀ ńlẹ́ láyínká lèmi ń jẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀. ajá òṣùpá yín dé mò ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà yín èèyàn tó ń ti ọ̀sẹ́ mẹ́rẹ̀ẹ̀rìndínlógún tàbí dálẹ̀ oòdùà ibi omi ti ń ṣe wẹ́rẹ́ pa anátẹ́ni ni omi ti ń jó mọ́ lọ́wọ́ jọjọjọ. pẹ́tà ọwọ́ ìbà tẹ́ ẹ dé àtẹlẹdẹ́sẹ̀ ìbàrẹ́ ire òní kójọ máa wà lẹ́wọ́ àtàtà ẹ má mọ̀ bínú bó ṣe ń ká wa lára bí ọ̀rọ̀ ìlú ṣe rí